أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn àti adúgbò fún ọmọ ṣùgbọ́n tó wà dáadá látọ̀rọ̀ àlékún àṣàkùpá Muhammad sallallahu alaihi wasallam àwọn alẹ́ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó bá tó ń lọ ojú pa náà tó ń gbà kíá abẹ́rẹ́ ọmọ subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó bá lọ àti àwọn ìròyìn rẹ̀ tí ò láti pé ó mọ̀tàlá ìfẹ́ àbáńkà sí ìjókòó wa ìrọ̀lẹ́ yìí abẹ́rẹ́ ọmọ subhanahu wa ta'ala nínú nǹkan tí yóò wúlò fún wa tó bá jẹ́ ọjọ́ kíá kí ọlọ́run bá kó ṣe ìpàdé àti ìjókòó yìí ó ṣe ní ọ̀kan pàtàkì nínú rẹ̀. Wọ́n ní wọ́n bí apá wa ṣùgbọ́n báwo ọ̀gbọ̀n tààrà lérè mi pé kí ni ká ti máa ń dùn báyà nínú sẹ̀mí gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yà ó ní ọ̀nà ní ìdẹ̀báwò ẹ̀kọ́ ó ní nǹkan tí máa ń dùn báyà nínú tí máa ń jẹ́ sẹ̀mí ó ní ìtumọ̀ síyàn ó ní ọ̀nà kí àwọn ẹ̀yà tí wọ́n jẹ́ alágbọ̀yé ẹ̀sìn tí wọ́n máa pàdé látara ẹ̀kọ́ ẹ̀sìn. Àlùbáàmù sọ̀rọ̀ yá àtàwọn ọ̀rọ̀ ọ̀gbọ̀n tààrà wọ́n ní ilé ìjẹ̀kẹ̀ ní àkíkọ̀ kọ̀ọ̀lá àyè. Pàápàá ìgbà ìgbà pé á ah, ṣẹ̀dí ayé àtàwọn yìí ó lè túmọ̀. Ó lápapọ̀ òun náà nígbà tí wọ́n pa ọ̀pẹ́ pàdé ara wọn láti bàdé mú nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa. Ẹ̀yọ́ kò ní gbẹ́ sọ̀rọ̀ ayé àwọn sọ́nà kò sọ rẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹ má pa ẹ̀rọ ya tààlù lópin ìpínlẹ̀ ọ̀sà ọmọ ìyá mi wá bí a lọ sọ̀rọ̀ yín báyìí bọ́dà bá jẹ́ ìṣẹ́jú àyà yá sọ ọ̀rọ̀ nípa alágbàdì ẹ̀sìn wọn ó mọ̀ sí pé ìgbésí máa jẹ́ ìṣẹ̀lẹ̀ ayé orí jù òun náà ní kí àwọn ọkọ̀ àwọn ọmọ ìyá tó máa pàdé lórí ẹ̀sìn làpẹ́ ọ̀rẹ́ yẹn lé الا من امر بصدقه او معروف او اصلاح بين الناس. امين. اوامر الله سبحانه وتعالى يرفع لي قلوب الكبار عبد الله بن الله بن عبد الله أحمد السؤال اللي الله تعالى يجي عليه لوني كتاب التوحيد شرع alálùbáríkà tó jẹ́ pé àwọn ẹ̀kọ́ eléyìí tó bẹ́ẹ̀ àkọ́túnkọ́ ní àwọn ẹ̀kọ́ yìí nítorí pé ní tó ní ṣe pẹ̀lú ìmáànì wa wà ìlà ìmáànà làyà fúláwù fi ìdáwó fi àdínkù káàmà yà fúláwù fi ìdáwó rẹ̀. àwọn ìṣòro bá wọn sọ́nà ó sì dẹ́ka mọ̀ wípé ìgbàgbọ́ tí ń gbó lára oníkálukú ní gẹ́gẹ́ aṣọ àti ọ̀nà tí ń bẹ lọ́rọ̀ aṣọ ti bẹ tó. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ nípa àtọ̀wọ̀ bíi àmójúkọ́ àkàtúnkà bẹ́ẹ̀ bá ti kà á ló ń tùmọ̀ bẹ́ẹ̀ bá ti kọ́ ló ń tùmọ̀. Ẹ ló fà á nílé gbogbo àwọn tọ́lọ́ ọba lòdì sábà bí dáadáa yìí àbí ọlọ́run ọba sọ̀rọ̀ àrùn ọ̀la àrà tí mọ̀tò ní káàkiri ní ẹ̀sán ilé ìtò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ mímúlò àti lílà àbáṣẹ̀dá ayé wa àbẹ̀wò kan kò ṣe wá ní ọ̀sán lọ́wọ́ àti ọwọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ mi. Ibi tí a ti dákẹ́ níta ìjókòó tó kọjá, òun náà ní ibi tí a lè máa Muhammad ibn Abdulwa ọlọ́ọ̀tà ara tí wọ́n ti dákọ́ mi pẹ̀lú àwọn báàbù kan nínú tíra. Ẹ bá bàbí, àní ìmọ̀ Muhammad ibn Abdulwa wọ́n kà débi àwọn agbẹ́rin yẹn wọ́n sọ pé bá a bọ̀ láti lè bàjẹ́ káwọn òbí fẹ́ kàmọ́ sí àwọn nǹkan tí wọ́n ti ń sọ ọ́ bọ̀ lérí ìgbọ́nọ̀gbọ̀gbà gbọ́nọ̀gbọ̀ ṣoṣo ní pàápàá jùlọ ibi ìjọsìn wa. àṣàlàyé eré tí wọ́n wá tẹ̀lé mọ́ àdéhùn ìgbà sọ̀lá ọ̀sánlá lẹ́nu pé àwọn èèyàn rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìpínlọ̀ ẹ̀fúnkútẹ́sì torí pé làwọn ọ̀dẹ̀ à ń kó nínú ọmọ ọ̀dẹ̀ ìyìn ní agbára kankan tó bá tó wájú ọlọ́run láti làyé níbi ìyá ọlọ́run bá ní túmọ̀ sí pé àdúgbò àkàsánà ló so mọ́tò ọlọ́run ọba àdẹ́dà sí màtí. báàbù tó tẹ̀lé náà ní ìdánilẹ́kọ̀ọ́ wa yóò máa jókòó lé ní ìrọ̀lẹ́ yìí. قال المصدق رحمه الله باب قول حتى إذا وزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير وفي الصحيح عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا قضى الله الأمر في السماء ضربت الملائكة بأجنحتها وضعانا لقوله كأنه سلسلة على صفوان ينقضه ذلك حتى إذا وزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكريم فيسمعها مستلق السمع ومستلق السمع هكذا بعضهم فوق بعض وصفه سفيان بكفه فهربها وبدل بين أصابعه فيسمع الكلمة فيلقيها إلى من تحته ثم يلقيها الآخر إلى من تحته ثم يلقيها على لسان الساحر أو الكاهن وربما أدركه الشهاب قبل أن يلقيها وربما ألقاها قبل أن يدركها فيقضي معها مئة الكلمة فيقال أليس قد نال أليس قد قال لنا يوم كذا وكذا وكذا فيصدق بتلك الكلمة التي سمعت من السماء وعن واصل السمعان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله تعالى منك من حمد تكلم بالوحي أخذ السماء وأعطي منه رجفة أو قال أخرج السماء منه رعدة شديدة خوفا من الله عز وجل فإذا سمع ذلك في السماوات صعقوا وقروا لله سجدا فيكون أول من يرفع رأسه جبريل ويكلمه الله من وحيه بما أراد ثم يمر جبريل على الملائكة كلما مر بالسماء سأله ملائكتها ماذا قال ربنا قال فيقول جبريل قال الحق وهو العلي الكبير ويقولون كل ويقولون كلهم مثل ما قال جبريل وينتهي جبريل بالوعي إلى حيث أمره الله تبارك وتعالى báàbù yìí alimami muhammad ibn abdulwahab rahimahullah ta'ala kí ọkọ̀ bá ọba ní kẹ́ àtúntò hmm, àbúwàhá wọ́n ní báwò yìí àyè láti máa tẹ́mọ sí ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba sọ pé hátà ìdá àbúzì olóbìhí kọ́ọ̀lù mẹ́ta ọ̀rọ̀ ọ̀bùnú ọlọ́run ọba ní hátà títí di ìdá àbúzì àwọn olóbìhí tí wọ́n bá mú ìpayà kúò níbi ọkàn wọn ìdá fúzà àǹkòrò òbèèrè àwọn onímọ̀ ìkọlọ́kọ́ bá àfihàn onímọ̀ tó sọ pé àtà ìdá fúzà àǹkòrò òbèèrè ọ̀sẹ̀ pé àtà ìdá fúzà àǹkòrò òbèèrè máa gbọ́ pé àtà ìdá fúzà àǹkòrò òbèèrè pẹ̀lú pé nígbà tí àyà ń bá já gbogbo náà á nìyẹn ìdìmọ̀já àwọn wípé hàtà ìlà fúnṣe àrùn kòló obìnrin nígbà tó bá di wípé wọ́n mú ìpayà kúrò lọ́kàn wọn àwọn owó tàbẹ́rẹ́ rẹ̀ wọ́n ní títí ìgbà tí wọ́n bá mú ìpayà ìbẹ̀rù kúrò lọ́kàn wọn wọ́n mú tí ẹ bá ti mú ìpayà kúrò lọ́kàn wọn mọ̀ wá sọ pé nígbà kọ́ ẹ̀rọ gbogbo wọn ní dábòó kí ni olúwa ayé ló sọ kọ́ọ̀lù alhaq apákan nínú wọn mọ̀ bẹ̀rẹ̀ mọ́dà wàlà àbúkú apákan mọ̀ sọ pé kí ni olúwa ayé sọ apákan mọ̀ sọ pé alhaq òdodo pọ́nbélé iná ìlúwa wa sọ wà hùwà làlíyù alkàlíyà torí pé ọba wa yìí òun náà ni ọba alàlíyù ọba tó ga gbogbo nǹkan tó ga lọ alkàlíyà ọba tó dẹ̀ tóbi ayà yìí Allah subhanahu wa ta'ala ó sọ bá wọn pé nínú àwọn ẹ̀dá àwọn ìran kan bẹ́ẹ̀ ìdàkúnṣe àwọn olóbìnrin tí wọ́n bá ti mú ìbẹ̀rù ìpayà kúrò fún wọn ìdí wọn máa sọ láti pé kọ́ọ̀lù mẹ́rin àkọọ́lù àkókò apákan ni wọ́n sọ pé kí lolúwa yín sọ àwọn tó sọ pé kọ́ọ̀lù àlhà wọ́n ní òdodo ló ṣe kí ni o ìlọsọ ọwọ́ láàrin ìgbàlẹ̀. Àyà yìí, a lè máa bèèrè wípé àwọn wo ni ẹ̀dọ́ ọlọ́run ọba tí ọlọ́run ọba fi àyà yìí ròyìn, àwọn onímọ̀ tafsir ọkùnrin bá kẹ́ wọn. Wọ́n ní kò lẹ́kọ̀ọ́ fún wa ká lọ mọ wọ́n tafsir àyà kan, èkéyà àyà náà Qur'an. Lókùrú gbàtà bá ti rí hadith tí ànábì fi ṣe tafsiru àyà yẹn. Qur'an alukur'an fasiru báàbò ha báàbò fasiru báàbò hu báàbò kur'an apá kan rẹ̀ máa ń tú apá kan wà súnà tó ayé dán tó fasiru kur'an kur'an náà súnà sì máa ń tú nígbà míì ìdá tá a bá ti rí ẹ̀rí kan pé àdìsí kan o àbí súnà kan o àdìsí fi ṣe tẹ̀síìrò àyà kan láyà ń bẹ́ẹ̀ sí kò lẹ́tọ̀. Bọ́ká sọ yìí pé a ní àyà kan ẹ̀dọ̀ akágbà ní ilé ẹ̀kọ́ ìdàtún tafsiriyya. A rí àyà kan, àyà yẹn kì í ṣe pé a rí àdìsí kan tó wá directly lórí pé túmọ̀ àyà yẹn nì. Nígbà náà, kọ́ ó lo àwọn sọ̀hábà. Kí ni àgbóyà àwọn sọ̀hábà lórí àyà yẹn yóò wọlé? Tá a bá tó rí àyà kan, tá a bá rí tafsiru tàbí tàbí kan sọ báyìí lórí ẹ̀ gẹ́bí mujahid àtàwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ lọ. lókùrú bàbá àbá ti rí súnà tó ń sọ̀rọ̀ ìhà àbí ìtìkan tó jẹ́ direct àbí lórí pé àyà yìí o máa nà rẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyí o àtúlẹ̀wẹ́ mọ́mẹ́ gbogbo gbà tábà fi rí súnà lórí àyà nínú Al-Qur'an Karim kò ní sí ààyè fún ìtìhánù sọ̀hárà wọ̀lá ìtìhánù tàbí kọ́ńdà kò ní sí ààyè pé ẹnìkan ṣe ìtìhádì pé sàbẹ̀ kan náà wá mú ọ̀rọ̀ wá tàbí tàbí nǹkan mú ọ̀rọ̀ wá tàbí ẹni tó yàtọ̀ sáwọn kò ní sáyè. àràsàbí ni fífa ìgbà tí àwọn sọ̀rọ̀ bàbá bá ń sọ láàrin ọ̀sánlá mi pé ọ̀dẹ̀ àrọ́fìnà kẹ́yìn fanù sẹ́lẹ̀ mu alẹ́ ọlọ́run ká mọ̀sálámà ṣẹ̀ lọ́ba rí ọ àti bá ṣe mọ̀sálámà ṣẹ̀ ọ but kẹ́yìn fanù sọ́lẹ̀ àlẹ́ ká àmọ́ fúnra ṣe mọ̀sálámà fòfò حديث كعب بن عجرة فسكت رسول الله صلى الله عليه وسلم àwọn sọlá sàm dákẹ́ ọdún àti máa ṣe mọ̀sára mọ̀sá tá a bá rí ọ asalaamu alaykum àti mọ̀ gbogbo náà ṣe mọ̀ ṣe sọlá àkùkọ níbi dákẹ́ allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim ala ibrahim ní ààfẹ àníbi wàá ṣe fún wọn ní sọ àti ibrahim àtàmọ́sẹ̀ kẹ́nìkan wá dé ó sọ yí pé lóòótọ́ ntàlẹ́ sọ̀tọ́ ni bòun náà tún ní àlàyé kan lórí àyà iná lọ àwọn àlàyé kẹtàwó ṣètò àwọn nàbí ìyá yóò lè nínú àmàlù sọlọ àlẹ ìwà sẹlẹ mọjà sílẹmà lọrọ dùn àmì ẹjọ sẹ gẹẹsì kọ ìlànà tí àyà bá wà náà kùrán tó jẹ pé fúnra ara ànábì ló ti tafsiru rẹ̀ fún wa tó jẹ tafsiru sarih tó jẹ clear word kò sí ààyè ẹja fìfì àdìsínà àgbọn tábà máa sọ yóò máa bẹ lábẹ́ kí ni o àdìs àlàyé tábà mi ṣe ni o tí ànábì ṣe irú irú àyà bẹ́ẹ̀ òní àyà hátà ìdàbùsì àkùlóbìhì kọlu mẹ́ta kọlu rabbukum. Ànábì wa sallallahu alaihi wa sallam ànábì tú àyà ikú wa fún ara rẹ̀. Bàbá sọ ilé fi sahih mọ́mọ́ mi rà wọ́n tẹ̀ra ó ní nínú sahih fi sahih Bukhari. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قلنا صلى الله عليه وسلم ó ní àrẹ́bìsọ láti bàbọ́ra yìí pé ìdá ọ̀dọ̀lọ́wọ̀ àwọn àbẹ̀sàmá tí ọlọ́run ọba bá ti fẹ́ gbé ìdájọ́ kalẹ̀ nínú sẹ́mà tọ́lọ́ fẹ́ gbé ọ̀rọ̀ ó fẹ́ sọ̀rọ̀ nínú sẹ́mà tọ́lọ́ fẹ́ pàṣẹ nínú sẹ́mà dọ́rọ̀ bá ti màláìkátú bí àdìnà hàtì hà àwọn màláìkà gbogbo wọn wọn ó da iye wọn gbólẹ̀ kọ̀dọ̀ánà lè kọ́ọ̀lì yìí subhanahu wa ta'ala lẹ́ni tó fi ń tẹríba fún ọ̀rọ̀ tó lọ́n fẹ́ sọ ìpè tó lọ́n máa fẹ́ sọ̀rọ̀ nínú sẹ́nà táwọn mọ̀lẹ́kà wà gbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn mọ̀lẹ́kà kábí ká sọ pé gbogbo wọn wò fún ọlọ́run ọba gbogbo yẹ wọn yóò wálẹ̀ ní ti ìtẹríba fún Allah subhanahu wa àti àpọ́nlé fún ọ̀rọ̀ tá a lè fi jọ nǹkan tó lè máa dún lórí ẹ̀ wọ́n mọ̀ rẹ̀. ó ní àṣẹ sọlá sọlá sọ pé àwọn mọ̀lẹ́kà bí wọ́n ti rẹ̀ ẹ̀yẹ mọ́lẹ̀ ìyàwó tó ga ni. ó ní báyìí ni ọ̀rọ̀ náà bá ń sọ yẹn tí ó sì máa wọlé sí wọn wà nínú wọ́n wà nínú bẹ̀rù ọlọ́run fún ọ̀sán gbogbo ẹ̀ sọ. àtà gúúsì ìlà gúúsì àwọn kòló títí tí ó fi dìgbà tí Allah subhanahu wa ta'ala tí ọlọ́run bá wá ń mú ìpè ẹ̀yẹ kú òkú wọn ìbẹ̀rù pọ́lọ̀ fẹ́ sọ̀rọ̀ gbogbo owó lọlẹ̀ wọ́n wò lulẹ̀ ìyàwó wà nílẹ̀ ẹ̀rú bá wọn ìfà yóò mú wọn títí ọlọ́run wọ́n fi wá mú ìpè ẹ̀yẹ kú òkú wọn a jẹ́ pé àwọn wo ni wọn nínú ayẹ̀ dá àmàlàyíkà lórí pàtó bá ti mẹ̀láyíkà bi ajnihatiha so káàdì kẹtọ mọ tó wú ń tó bẹ ibi ayé sí ìkẹlẹ ẹbá àwọn mìíràn ṣiṣẹ náà kọrọ wọn bẹ àwọn sọ fún àbẹsán náà àdìsí ka tafsir àbí àyè àdìsí dàgẹrẹ bí tafsir àyè àyè gbẹ lóòótọ́ náà bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dọ́ náà pé kọ́lọ́n bá ń sọ̀rọ̀ náà kára o kára màláìkà lọ́lọ́kọ̀ bá ń sọ àwọn màláìkà tí ọlọ́run bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n yẹ wọ́n rẹ gbogbo yẹ wọ́n lẹ̀ ìbáraẹnì ọ̀lẹ̀ lẹ́ni tó ń yẹ pẹ̀lú àwọn àwọn fọ́ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá fẹ́ sọ kàánà òun sílẹ̀sílẹ̀ tó náà àlàsọ̀fọ́ yẹn fún tòun dání hátà ìdá àbúzẹ̀ àkùrọ̀ rẹ̀ yẹn kọ́lù bẹ́ẹ̀ àkọ́dà rọ́pẹ́kọ́ hàlù àkọ́ wà láàrin yóò kẹ́lẹ́ alhamdulilayi alasana ni ẹ̀rù ń bà wọ́n gẹ́lẹ́ wípé irin tí wọ́n mú kọ́ àpáta ti dẹ́ kọ́lákọ́lá tí ọ̀rọ̀ yóò tọ́rọ̀ lọ́run títí wọ́n fi mú ìpayà yìí kúrò lára wọn tí ìpayà bá ti wá kúrò lára wọn nínú abira wọn àdìyẹ sábà mú bá wọn ẹ̀dá fúnlọ́rọ̀ sọ ẹ̀dá fúnlọ́rọ̀ sọ. ṣùgbọ́n nínú ìwáyà mi oní àdébísọ̀ láàrú sáà sọ pé tó bá rí báyẹn ẹni àkọ́kọ́ tí àkọ́kọ́ gbórí sókè oní àdé Jibril alayhi salatu wa salam alayhi salam Jibril alayhi salam ẹ̀mí àdìsí ti ìsàlẹ̀ tó padà sàlàyé àdìsí náà wá ó ní Jibril ní ọ̀kọ̀kọ́ gbé orí sókè yóò gbọ́n nǹkan tọ́lọ́run bá ń sọ ọlọ́run bó bá sọ gbogbo bẹ́ẹ̀ sọ tó bá ti wá bá sọ ó ní wọ́n mọ̀ wá pé oníwà mọ́ lọ sọ́dọ̀ káàkiri wọ́n mọ̀ rìkì mọ́ta kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bùnà kí ọlọ́run bá wá sọ kọ́ ọ̀rọ̀ ha tọ́sọ tọ́sọ tọ́sọ òdodo rọ̀ ọlọ́run nínú rẹ̀ àrùsọ lásán ni fàyẹ̀sìmá òhà ìsìlámù Sama, nínú mẹ́wàá bá aláwọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀tá aláyè ẹ̀dọ́ àti àrẹ̀kẹ́ bẹ́ẹ̀ sẹ́rẹ̀ yóò wọ́n wà á nílẹ̀ wọ́n sì gbèsè àmà fọ́pọ̀ sọ̀rọ̀ sọ́rọ̀ ilé àwọn ọ̀tá ọ̀tá ara yóò kẹ̀lẹ́ àmú fọ́lọ́ bá fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ fi wá àyè síta takallam bil wahyi ọlọ́run bó sọ̀rọ̀ pẹ̀lú mèsì àpọ̀tọ́ ti sàmà yóò mú sẹ́mà ìtumọ̀ ẹ̀ ní pé àwọn tí ń bẹ nínú sẹ́mà ìpayà ó ṣe kí ni o ìpayà ó mú wọn àwọn olómẹ́rin sọ́nà jẹ́ àwọn màláíkà ó ní akọ́lọ́dì sàmàwá tó mẹ́nu arọ́jìfà ó ní ìpayà yóò mú sẹ́mà àwòkọ́lá rọ́ọ̀dà tó ṣẹ̀rí ìdá tàbí ìwárìrì tó lé khawfan min Allah látara ìbẹ̀rù tí wọ́n ní fún Allah subhanahu wa ta'ala fẹ́jà sẹ́mi àdáníkà àlùsàmàwá tí àwọn ará asọ́nà bá ti wá gbọ́pọ̀ ọlọ́fẹ́sọ̀ tí ìwárìrì yẹn ti múlẹ̀ sọ ìkù gbogbo wọn dàkú lọ wàhọ́rù lillahi sujjadan wọ́n wọlé fọ́lọ̀ láti forí kalẹ̀ fàyàkúnù awwala man yarfa'u ra'sahu Jibril ẹni àkọ́kọ́ tí àkọ́kọ́ wá gbórí sókè tọ́lọ́ pàṣẹ ogun náà sọ́tọ́ pátá Jibril ni fàyàkálẹ́mù ọlọ́run mi wáyé ọlọ́run bó wà sọ̀rọ̀ nínú wáyé rẹ̀ bí mọ́ àárọ̀ ọ̀dà pẹ̀lú nǹkan tí ọlọ́run bá fẹ́ sọ thumma yamurru Jibril al-malaika lẹ́yìn ìgbàlá kúlàmà mọ́rọ̀bì sàmáì tó bá ti kọjá ní sánà kọ̀ọ̀kan sàálàwù màláìka tó há àwọn màláìka àánú sánà yẹn wọ́n mọ bílẹ̀rẹ̀ yìí pé mọ́dà kọlà rọ́gbóná yà jìbìrì kí lọ́rọ̀ ọba wa sọ ìwọ jìbìrì fàyàkúlù jìbìrì wa sọ yìí pé alhaku òtọ́ ló sọ wàhúwà àlíjù kẹbìrì ẹgbẹ́ sọ́dún kúránà nìyẹn ó ní ọlọ́run ọba yẹn sì tó ga jùlọ fàyàkùlùnà kulluhum mithla ma qala Jibril gbogbo wọn ni wọ́n mọ̀ wá sọ irú nǹkan tí Jibril alayhi salam tó ṣe kí ni ọ irú nǹkan tí ọ sọ fàyàntẹ́yì Jibril bil Jibril ó bá sọ tọ́lọ̀mọ́ bá sọ kí ni ọ tọ́lọ̀m ìmísí yẹn wáyé yẹn yóò bá sọ kárí gbogbo sọ́mà tó yẹ kọ́ sọ́dé ìlà àyíkọ́ àwọn ọ̀gbọ́n àzọ̀jẹ́là dé gbogbo obì ọlọ́run pàlàṣẹ pé kó ṣe kí ni ọ kó sọ̀rọ̀ yẹn dé ẹ pàlàṣẹ ibi àdísàlá kọ̀ọ̀kan àìní tí àlọ́ olè ìtànsọ́ lè mọ́bẹ̀ sí ìtànsọ́ yé dá yẹmọ́ sí ìtànsọ́ yé yóò yé ní sùn a sì kù lásán ẹ pàṣẹ bí àdísọ́ lákọ̀ọ́kọ́ yẹ ó ní fọyẹ símọ́ òhà mustapha kusama nígbà tí jibril ẹ pé nísìn gbàgbọ́ ọlọ́run bá sọ̀rọ̀ tí òun ó dákú ọ̀tá lọ́kọ́kọ́ gbórí òkè jibril ọlọ́run bá bóun sọ̀rọ̀ ọlọ́run wà ní pé kó communicate gbogbo mọ̀láíkà tí ń bẹ gbogbo sánmà òun wà máa lọ sí sẹ́mẹ̀ kọ̀ọ̀kan tó bá ti ń débẹ̀ wọ́n máa dìde lóun bá sọ̀rọ̀ rọ́jù bírílò yóò sọ fún wọn yóò kó mbẹ́ yóò wà sẹ́mẹ̀ kejì yóò kó mbẹ́ bó ṣe ń tọ gbogbo sẹ́mẹ̀ lòun wà lọ́mọ páàsì information yẹn sí táìmù tó ń wá ń sọ information yẹn ń dáhùn sọ láàrọ̀ sọ́dọ̀ máa ń sọ nígbà tó ti àwọn àrùn yẹn pé táìmù tí wọ́n ń sọ information yẹn pẹ̀yẹ sọ́wọ́ wa mùsùlùmí kò sábà àwọn àjẹnú tí àwọn máa ń fi etí lé ọ̀rọ̀ tọ́pẹ́pẹ́ tí gbé àwọn ọ̀rọ̀ àwọn ò wà gbọ́ lóde kọ́kọ́ sí àlejò náà wá sí ẹ̀ka yẹn pé lókè tá a bá kàn gbọ́ ọdún mẹ́jọ àpéjú ni wọ́n ń gbọ́ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tí jìbìrì ló sọ wọn ò gbọ́dọ̀ tọ́nà bọ̀ jìbìrì ti gbọ́ òun communicate láwọn yòókù yìí tó ń sọ fún wọn yẹn táwọn mọ̀lẹ́kà sọ lára wọn yẹn àwọn mọ̀lẹ́kà àwọn àjẹ̀nú tí wọ́n máa ń jí ọ̀rọ̀ gbọ́ wọ́n mọ̀ wá jí gbọ́ ó ní ومسترق السمع هكذا بعضه فوق بعض وصفه سفيان بكفه فعرف وبدل بين عصبيه ó ní àwọn tá a sì pé ní mùsùlùmí kò sáwọn àwọn tí ẹ máa ń jí ọ̀rọ̀ ọ̀rọ̀ gbọ́ yìí akadà bá ń lò kọ̀ọ̀pá bí wọ́n sì wà lórí ara wọn bẹ́sẹ̀ máa gbéra wọn gbọ́n ó ní sùfìyàmù máa ó ń yí ọwọ́ rẹ̀ mú àbájáde àsọ̀bí àwọ̀ ayé ọ̀rọ̀pọ̀ àsọ̀bí àwọ̀ ọ̀là àwọn àgbà yìí sàlàyé pé bá àwọn àbẹ̀rù yẹn bẹ́sẹ̀ máa gbéra wọn gùn ọ̀sísọ́mẹ́ni ó ní wọ́n pẹ̀yẹ́ sí máa kẹ́ mẹ́ tí wọ́n ti wá gbéra wọ́n mú lọ́ba yẹn wọ́n wàá gbọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí àwọn màláìkà sọ láàrin ara wọn pẹ̀yẹ́ sí máa wú àlùkẹ́lìmẹ̀ta pẹ̀lú kí ìyá ńlá mẹ́ǹta tàwọn téyì tó wà lókè bá ti wá gbọ́rọ̀ yóò gbé ọ̀rọ̀ yẹn lọ bá ẹni tó wà lábẹ́ ẹsẹ̀ tẹ̀kẹ́bẹ̀rẹ̀ àwọn obìnrin ẹgbẹ̀rẹ̀ àbíkẹ́ ẹ̀rọ kọ́kọ́rọ́ agbára yóò tó wa tí ẹ tó wà lókè wọn ti wá gbọ́rọ̀ yóò gbé ọ̀rọ̀ yẹ yóò sọ fún ẹni tó ń bẹ lábẹ́rẹ̀ ẹni tó ń bẹ lábẹ́rẹ̀ náà fún mi lòkè yàrá akọ ìlànà ìta àpàwò ẹni tó ń bẹ lábẹ́rẹ̀ náà ṣe bí ni yóò transfer àfọwọ́sẹ̀ ẹ sí ẹ ti bẹ ní abẹ́rẹ̀ ó ní ẹ̀ta lòkè yà aláǹdè sáré sáré tí wọ́n fi gbé ọ̀rọ̀ yẹn dé orí àwọn onídàá àwọn ìkáàrin tàbí àkáàrin kí ẹ̀sọ́ láàrin àsáàmì wọ̀ káyìn àlùkáyìn gbogbo ẹni tí bá ti ń sọ pé òun mọ àlùkọ̀yàbá nǹkan kọ̀kọ̀ ní tí ó ti ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ tó dàbá pè ní káyìn ẹni pé káyìn rẹ̀ tó tẹ̀yẹ báyìí ọba ẹ̀sọ̀ pẹ̀lú sọ́ọ̀sẹ̀ tó ṣẹlẹ̀ fún abẹ́ẹ̀kọ́ ẹni tó wọṣẹ́ mẹ̀lẹ́ni tó bá tó fún wọṣẹ́ tó káyìn rẹ̀ òun fẹ́ tẹ́jì ntójú wá rí ọkọ̀ sọ pójú wò rí òun fẹ́ dáwà lọ́pọ̀lọ́ tó sáré ìjẹ́ òǹdẹ káàrínù ẹni tí máa ń sọ kó mọ́ ọ̀pọ̀ tó adẹ́pẹ́ àsáré wọ̀n káàrínù àwọn méjèèjì ni wọ́n ń lu àjẹ́ onídẹ àti ẹni tó sọ kó mọ́ ọ̀pọ̀ àmì ìgbòjẹ́ nínú náà lu àjẹ́ ó ní àwọn àjẹ̀nú yìí wọ́n gbèrè àwọn ọmọ àwọn sọ́ba títí wọ́n fi gbé ọ̀rọ̀ yẹn lórí ara ṣáàbì awèká mi fọlùgbàmọ̀ àdìrọ́kàwù ṣèhàn kọ́bìlà ìpè ha anábìsọ̀lá rẹ̀ sọ́lá ní ìgbà míì ń bẹ pẹ́jẹ́ wípé ìràwọ̀ tọ́lọ̀ ọmọ ń já láti sánà lé àwọn àjẹ̀nú yìí lórí láti pa wọ́n ìgbà míì ń bẹ ìràwọ̀ ògùn yóò ti bá kó tó di pé wọ́n sọ ọ̀rọ̀ yẹn fún ẹnìkejì rẹ̀ ah, ìtọ́sóyè wa ìgbà míì ògùn náà ti ṣèkìlì o yóò ti jáde sáájú kó tó bí ọ̀rọ̀ yẹn kó tó pàṣẹ sílẹ̀ tó wà sáré àrẹ́bí ló mọ̀ sẹ̀lẹ̀ gbà ní sọ̀lá wọ́n ń gbà náà àlùkọ́ kọ́bùlà àìbèbèrè kàwọ́ ìgbà míì sì rè yóò ti pàṣẹ information yẹn yóò ti sọ̀rọ̀ ìtọ́jú bọ̀ yẹn kó tó di pé ìfẹ́ mọ̀ ó ní fàyà ìdìbò máa ha ní àdàkìdìbà anamsala islam ni tẹ bá ti wá tù dọ́dọ̀ àhán sáírù onídẹ tàbí ẹni tí sọ pé òun mọ kọ̀kọ̀ tó ti gbọ́rọ̀ yẹn òun ó wà á fi irọ́ ọgọ́rùn yóò wà fi kún ọ̀rọ̀ tí wọ́n ṣe kí ni o tí wọ́n gbé wá báyìí. fàyọkọ́ tó bá ti wá sọ̀rọ̀ yẹn pé ìkẹ́bá wọ sẹ̀rẹ̀ ìkẹ́bá wọ sẹ̀rẹ̀ ìkẹ́bá wọ sẹ̀rẹ̀ ẹ̀mí kẹ́tọ́ sẹ̀rẹ̀ lọ́sọ̀ fún wa ní lọ́la ẹnìkan nǹkan kó sẹ̀rẹ̀ sí ìpínlẹ̀ ọ̀sà sọ pé ó ti gbọ́ kan àbí tó lè kíná ó fi fẹ́ẹ̀kì ọ̀rẹ́ ìdìbò èṣù yóò wá dé láàkárí àwọn èèyàn bá gbolo tí nínú ọgbẹ́ mẹ́wàá bá sọ tí kẹfà ti wá rí bẹ́ẹ̀ tí mẹ́sàn-án rí bẹ́ẹ̀ tẹ́lá sọ dáa ẹ má jẹ́ òkè nínú ìrọ́pẹ́ pa fún yìí wọ́n mọ̀ sọ pé àlàyé ìsàkọ̀dìkọ́ àlàdá yàwó mẹ́kádà wàkádà oríran o oríran o ṣé kò sọ ìjọ báyìí báyìí báyìí tí ọ̀sán fún apẹ́kọ̀ọ́ báyìí ṣẹlẹ̀ tí ọ̀sán rẹ̀ ibi tó ti ètò tòótọ́ jẹ́ wọ́n ti rí tòótọ́ jẹ́mọ́ ni wọ́n ti rí ìtọ́jú òótọ́ náà lọ sẹ́mọ̀ ọ̀rọ̀ táwọn àjẹ̀lú jí gbọ́dọ̀ àwọn màláíkà kò yẹ yẹ́ra pé sọ yẹ́ yẹ́ náà ètò jíbọ́ sọ́mọ̀ lòótọ́ tí ó wà ń bẹ̀ so ètò tí òótọ́ yẹn ní àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ pé ó ti sọ báyìí báyìí báyìí fún àjọ báyìí ó sì rí bẹ́ẹ̀ èso ò ní jẹ́ kí wọ́n nà ríbi tó jẹ́ ó ní fàyọ̀sọ́dà òbítìl kàlkàlmẹ́tì alẹ́ tí sùnmí àti ìnìsàrà wọ́n máa wá dà wọ́n gbọ́ lódodo lórí gbólóyè tí wọ́n gbọ́ àti sàmà ìtumọ̀ ayé àti àdìsí rẹ̀ ẹjá káàbàrà ẹjá àbàrà sí ìpìlẹ̀ padà a mú àwọn ẹ̀kọ́ tá a bá fẹ́ mú dáadé fún wa bí alákọ̀ọ́kọ́ ìtò wà bí àdìsí àtàyà ní pé ẹjẹ́ ìṣe sùkúlù aṣọ rẹ̀ àdìsí sọ̀rọ̀ àlọ́sọ̀lá ó sọ fún wa pé alọ́ọ̀mọ ń sọ̀rọ̀ tọ́lọ̀ bá ti wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà wọn ní àkọ́lé ọlọ́run nínú ìgbẹ́ta lẹ́yìn bí yìí ni pé àwọn èèyàn tí wọ́n bá nímọ̀ nípa ọlọ́wọ́ ọba jù tí wọ́n sì jẹ́ ní òdodo jù àwọn náà máa ń pààrọ̀ wọn síbẹ̀ làbẹ́ wọn iná máa yàtọ̀ mọ́ àmì ìbáni àlọ́kọ̀ọ́lá nọ́mbà nù abnormal ìlàbẹ̀jì àwọn tí. tí wọ́n máa ń pààrọ̀ ọba jù nínú àwọn ẹ̀dọ́ náà àwọn onímọ̀ ìpìlẹ̀ yálẹ̀ wà àrọ̀fà àbùmọ̀tà bá sùn hàbẹ̀rà pẹ̀lú àwọn ọmọdé tó bẹ̀rẹ̀ pẹ̀lú àà wọ́n lọ́dún máa ṣe sọ́yọ̀ kò yẹ òun mọ̀ àà ìnà rọ́bàkà lábìrìmọ̀rìsọ́ ìnà rọ́bàkà lábìrìmọ̀rìsọ́ ìnà bàtà rọ́bìkà làṣẹ́bí gbogbo ẹ̀ yóò wá sọ́pọlọ tiẹ̀ tó bá jẹ́ máa ń fún nígbà àwa èèyàn tá à kú lórí ilẹ̀ gbogbo ẹ̀ onímọ̀ táwọn sọ tó jẹ́ yẹn gbogbo ẹ̀ tó ń sọ ìsẹ̀mí orí ilẹ̀ àwọn màláíkà níbo lọ́jọ́ sẹ̀sẹ̀ lọ inú sẹ́wọ̀n ṣé sọ́mà ló súnmọ́ ọlọ́run ju àbílẹ̀ ní mẹ́sílà láàyè báwo lè báyìí náà lọ inú ọlọ́run bá wà àkínà sọ̀rọ̀ ìta lọ́wọ́ kọ́kọ́ sára ọlọ́run bá ń bẹ lókè sẹ́mẹ̀ abẹ́ẹ̀kọ́ tuntun bá fẹ́ mú pé ọlọ́run bá ń bẹ lókè sẹ́mẹ̀ lókè sẹ́mẹ̀ yẹn kí ló kàn lẹ́yìn òkè yẹn kí ló kàn á sọ́mà kátó ṣe kí ni o kátó kalẹ̀ àjẹ́ pé ní ipò kálàntò òkè nísìn ààrẹ àtàwà nísìn ṣe àtúmọ̀ ààrẹ àrí ààrẹ nàìjíríà ló fẹ́ bọ̀ àwọn tó jẹ́ ọ̀nà nínú wa tó wà lábùdá ó súnmọ́ jù wá lọ ó súnmọ́ jù wá lọ ah. so àwọn èèyàn táǹsì lọ táàjọ́sì lọ táǹsọ pé àpáyọ̀ lọ àwọn àfáànù wa gbogbo jẹ́ àfáàwọ̀ kọ̀kọ́já mú orílẹ̀ ọlọ́run pé àwọn náà bì sáàbù fún ó páyọ̀ ọlọ́run ọba jù òkè àwọn màláíkà ẹ̀dọ́ ọlọ́run làwọn ilé tiwọn ìpìlẹ̀ wọn níbo sẹ́mọ̀ wọ́n máa ń wọ́n nílẹ̀ ayé náà o abẹ́ẹ̀kọ́ ni bá a ṣe wà láti akọ ní ìsìn wọ́n àpáti òun màláíkà àmàláíkà ti lọ kiri káwa o bọ́ níbo ni ilé wọn sẹ́mọ̀ sẹ́mọ̀ yẹn ní ipò pé ká sọ bá ń torí lé pé àwọn tó wà ní third floor wọ́n súnmọ́ òkè tó wà ní ground floor lọ sílẹ̀ làbẹ́ẹ̀kọ́ tọ́yìn àwọn mọ̀lẹ́kà níbi ààyè tí wọ́n ń gbé wọ́n súnmọ́ ọlọ́run wa lọ sáàgbé tọ́yìn Allah subhanahu wa ta'ala ọba tí wọ́n máa ń sọ̀rọ̀ tó bá ti wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá mọ̀lẹ́kà ìwà súnmọ́ lọ a sọ pé tó pé èèyàn bá ṣe súnmọ́ lọ́nà ọba tó bẹ́ẹ̀ kí ẹ̀sẹ̀ kí kí ẹ̀sẹ̀ páyà rẹ̀ kú àwọn mọ̀lẹ́kà mú kìíní ẹ̀sẹ̀ bí wọ́n tó tọ́lọ́ máa ti wá fẹ́ sọ̀rọ̀ wọn rà bẹ́ẹ̀ bàjẹ́ ẹ̀fọ́ wà náà wọ́n sọ pé ìdájọ́ kìrọ̀ lọ wọ́n yìí láti polówó bùrù bàbẹ́ kọ́ ọ̀yọ́ tó yẹ sọ àrẹ ìmọ̀ àyájú zanatu ìmọ̀nà àwọn àtàyé nù. àwọn mọ̀lẹ́kà yẹn ti wọn tọ́lọ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ìtàwọn oṣù ti pé wọ́n dọ̀ àti mọ̀lẹ́kà tó àdìhàtà mo forí balẹ̀ fún lọ́wọ́ wá sí pákẹ́ ẹ ọlọ́fẹ́ sọ láti jẹ́ kí wọ́n fi títóbi tó ń bẹ fún ọlọ́pàá subhanahu wa ta'ala ẹ̀dẹ̀ tó fi bákan náà tọ́lọ́ bá ti wá sọ̀rọ̀ báyìí ẹni tí ọkọ̀ wá lórí ìdè ìbúrẹ́ torí kò lọ́gá àwọn màláìka àti pé òun ni màláìka tọ́lọ́ máa ń fi wáyù rẹ tí ẹ̀sìn kọ́ ọ̀tọ́lọ́fẹ́ sọ ilé wáyù náà dábẹ́kọ̀ọ́ so òun náà ló wà kó ṣe gidi o kọ́kọ́ gbórí òkè kó lè bá gbọ́ nǹkan tí ó lọ kọ̀ǹbé fún àwọn ọlọ́lọ́ máa fi iṣẹ́ wáàdì mọ̀ fi rán àbọ̀ àbáwọn ẹ̀kọ́ jáde náà bí àbí tàtáyà o òun wà máa sọ yóò lọ sí káàkiri yóò máa lọ káàkiri pé báyà lọ sọ àbọ̀ sọ àbọ̀ sọ táìmù tí bá wá ń sọ yẹn àwọn àjẹ̀mú tí àwọn sáhárọ̀ àwọn onídẹ́ lórílẹ̀ ayé àtàwọn alágbègbè lórílẹ̀ ayé tí wọ́n ti jọ ní àdéhùn ìmùlẹ̀ àwọn ó gbéra wọn gùn lọ sí sẹ́mà ayé yìí wọ́n mọ̀ fetí léde táwọn mọ̀lẹ́kà bá ti ń sọ láàrin ara wọn wọ́n jí ọ̀rọ̀ gbọ́ tá bá jí ọ̀rọ̀ yẹn gbọ́ wọ́n sọ fẹ́ jí mi lábẹ́ wọn olóò sọ sílẹ̀ kí èdè sálẹ̀. àmọ́ ọlọ́run bá sọ̀rọ̀ àánú ọ̀tá ara ọlọ́run mọ̀ pa wọ́n rẹ́ pẹ̀lú kó sọ ìràwọ̀ kó fi pa wọ́n rẹ́. ìgbà míì wá ń bẹ kí ìràwọ̀ tó dé bá píparẹ́ tó dé bá yóò o ló ti ìtò ń bí ọ̀rọ̀ àwọn alágbègbà lórí ìlà yìí ẹjọ́ sí kùlásọ̀ àdífì ẹ̀dọ̀ àwọn ẹ̀kọ́ wọn lọ́fẹ́ múdàdé ti àdífì alákọ̀ọ́kọ́ onígbé Allah subhanahu wa ta'ala ọba tí ó ń sọ̀rọ̀ ni o nínú àkílá lọ́sọ̀rọ̀ ọ̀dẹ̀bá onígbé ọlọ́kọ̀ọ́ba wa ọba tí sọ̀rọ̀ ni ọlọ́kọ̀ọ́ba subhanahu wa ta'ala bákan náà nínú ọ̀tá pẹ̀lú àwọn àdìsí yìí ó náà ní wípé Allah subhanahu wa ta'ala àwọn màláíkà wọ́n ní ara jásàrà wọ́n ní ara wọ́n èé ṣe ẹ̀mí nìkan gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ nínú àwọn àlùfẹ́rẹ́ ọkùnrin ńlá tẹ́ ń sọ yí pé àwọn màláíkà ẹ̀mí lásán ni wọ́n wọ́n ní jásàrà wọn lára ara ọ̀rọ̀ ìkọ̀rẹ́sì torí pé ọlọ́run bá ròyìn pé wúrò àjìnà ha àwọn màláìka yìí wọ́n níyẹ́ ẹlẹ́kùnṣe ìyẹ́ yẹn ṣe inú spirit ìyẹ́ yẹn wà wà ní ara kan náà ní ó sọ̀rọ̀ bákan náà alimúlíà nínú àdìsí àti àyà yìí wípé àwọn màláìka làwọn kùlùbùn wọ́n ní ọkàn ìdá làwọn ọkọ̀ lónìí látara bẹ́ẹ̀ àwọn màláìka yìí wọ́n ní òye làákàyè tí ẹ fẹ́ mọ̀ pé nǹkan báyìí lọ tọ́ bẹ̀rẹ̀ ká sí. àwọn bàbá ṣe bọ̀bọ̀ lọ wọ́n tó sọ pé ata ìlà àbúṣe àkùlù bì yìí títọ́ bọ̀ bá fi mú ìpayà kó o lọ́kẹ́ wọn sọ́kẹ́ sọ ọkà wọn ọkẹ́ wọn ọkà wọn àmàlàíkà. so ibi tá a ti bẹ́ẹ̀ ni pé àmàlàíkà wọn ní kúlò bákan náà ibi tá a ti bẹ́ẹ̀ ni pé wọ́n ní ara ni wípé ó ní nínú bí ajídá àti ha àmàlẹ́kà ó gbé ìyẹ́ wọn kalẹ̀ a sì mọ̀ pé ìyẹ́ ìsùnmọ̀ra wọn àti pẹ́rẹ́ sọ̀lá àwọn sálámà arábìnrin jìbìrì àlẹ́ sàlám arábìnrin tí èyí tí ò bá lára sí ẹ̀mẹ́ rí tó arábìnrin ló ní jìbìrì tó ní sí tóbi àjàrà tó ní ìyẹ́ six hundred òní jìbìrì àlẹ́ sàlám òní bákan náà nínú kata tó ní nínú ayé àbí àrígbẹ̀ pé ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala méjì òdà ọ̀rọ̀ rẹ̀ pín sí alákọ̀ọ́kọ́ àwọn sífáàtù lọ́ì subhanahu wa ta'ala sífáàtù jàlá wà sífáàtù jàmáà àwọn ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tó ń sọ pípàtàkì ọlọ́run ọba títóbi rẹ̀ ìròyìn ọlọ́run ọba tí ń sọ bó ṣe tóbi tó àwọn mọ̀láìkà mọ̀ lẹ́kọ́nà bá ti fẹ́ sọ̀rọ̀ àwọn òṣè kí ni o wọ́n rẹ̀ àwọn rẹ̀ fún abáfẹ́ bákan náà sifatu jamaa àwọn ìròyìn ẹwà ọlọ́run ọba ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó إذا أراد الله وسؤالنا عليه تتي نواس إذا أراد الله تعالى أن يحيي العمر طبعا ما تفهم محسن طبعا ما تجعله إرادة إذا الله إرادة إذا يجعله مسيئة طبعا ما فهم إنما أمره إذا أراد شيئا أن يكون له كفاية ثم أراد مسيئة أن يصير أما فعل يوم الفجر الأولي على أقوى الإرادة القدرية ètò jẹ́ pé ọlọ́run kàn sí bí ayé bẹ́ẹ̀ yóò sì máa rí wù. ẹlẹ́kẹ̀ẹ́jì àṣẹ̀ríyà ètò jẹ́ pé ọlọ́run ọba pàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní fèsì. tó gbogbo ti ṣẹlẹ̀ ní ayé ìpátápátá ẹni tó sọnù ẹni tó mọ̀nà lábẹ́ ìrọ́dà ọlọ́run bẹ́ẹ̀ ni. tó Allah subhanahu wa ta'ala ọba tó ní ìlànà ìtàn àwọn ọmọ nínú àwọn nǹkan tọ́lọ̀ máa pàṣẹ nígbà míì nínú ìrọ́láṣí àkàwéyà nínú àwọn tọ́lọ̀ máa pàṣẹ ohun mẹ́mẹ́ àdìbùtìlà àdẹ́wò mẹ́mẹ́ tẹ̀gbádẹ́wò mẹ́mẹ́ àdẹ́wò mẹ́mẹ́ ni pé Allah subhanahu wa ta'ala yóò fi àwọn nǹkan kan sí àdẹ́wò kó lè bá àjẹpẹ́ tí ọba ńlá kò lè là sẹ́mẹ̀dì ẹwà tọ́lọ̀ àtúnṣe lásán sọ yìí pé àwọn àjẹ̀nú ògbéra wọn lọ sẹ́mẹ̀dì ẹjọ́ tí ọlọ́pàá bá kọ́ bẹ̀rẹ̀ ọgbọ̀n sọ́nà ọ̀pá bá kọjá pé nǹkan tí wọ́n bá fẹ́ sọ sọ́nà àbúrákà bá ń sọ kí wọ́n ṣe kí ni o kí wọ́n má gbọ́ ẹ̀ gẹ́ta ni bí àwọn àjẹ̀lú yẹn ń gbéra wọn gùn wá sánmà pé wọ́n ń gbọ́ nǹkan tí wọ́n sọ ń sánmà ìtìlá ọ̀nà lọ àdánwò ni bẹ́ẹ̀ wà lọ ó yà mí àdánwò ni tó dúpọ́ mọ̀ ń kápá pé kí wọ́n mọ́ báṣẹ lẹ́gbẹ̀rẹ̀ àwọn ọ̀gá ọ̀sẹ̀ kí ni o kí ìṣẹ̀ ti jábọ́ mọ́ ká jábọ́ fúnra wọn tàbí kọ́ lọ́sẹ̀ pa wọn rẹ́ àbí kọ́ ṣe ẹ̀dẹ́ sẹ́fẹ̀ ká mọ̀ ṣe ẹ̀gbọ́ kẹ́kẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba ń kádàrà pé wọ́n ń gbọ́ àbí tí wọ́n á ní pé ìjà mi ń bẹ ìmí ìlú wọn yòókèyà tó ti gbọ́ yóò sọ kọ́mílà ìdíríkà oṣù ha ṣáájú kí ọlọ́run bá tọ́ ẹ̀tọ́ kí ẹ̀yẹ iná tó ṣe kí ni ó tó mọ́ ẹ̀ ìmí ìṣìrè yóò ti sọnù kí ọgbọ́n pé kó tó di pé ọlọ́run pàdé ara ìfúra àwọn ọmọ àdẹ́wò nìyẹn ọlọ́run fẹ́ fi mọ ta ló ṣe kí ni o ta ni ó là nígbà tí ẹ máa kó ọ̀rọ̀ yẹn dé orílẹ̀ ayé bákan náà nínú bí àbífi yìí atúndínmújáde ń bẹ̀rẹ̀ pé ìfúsáàbù àkìdá kí àkìdá ó bàjẹ́ ó yára ju kí àkìdá ó láàbí àná àkídà tawhid ó yára bàjẹ́ ju tútù ṣe rẹ̀ lọ sẹ́gbà sẹ́gbà kákìdà bàjẹ́ wọ́n tó ti ní àkídà kí àkídà rẹ bàjẹ́ ó yára ju ẹni tí ò tí lákìdà kó lákìdà lọ. ìwà ọ̀gá ní sẹ́yìn ẹni tí ò tí ní àkídà tí ò ní tawhid ẹ pè ní òkùnkẹ́ fẹ́mọ̀ sàlàyé tawhid mọ́ ẹni tó ní pọ̀ kó tó yé yóò sẹ́ ẹ mọ̀ báyìí bó tó kó sọnù ó rọrùn ẹ kàn rí bí a lápẹjá náà máa ṣe kí ni o ó náà máa ti ó máa ti ìdàkúdà ọ̀dẹ́ àtúbẹ̀ náà kọ́ lọ́kọ́ sọ wa mẹ́wọ̀ tẹ́pẹ́ ìfẹ́ báyìí ló ṣe kí ni o ló ti sọnù ẹ jẹ́ fún mi láti ojú tó wà pàtàkà àwọn ọmọ ìyá wa tí wọ́n máa ń ṣe rúkìá àfihàn lọ́wọ́ ìyá wa ẹ sàmì fún ọ̀rọ̀ àkídà èyí tí ò bá sọ́ọ̀gì dáadáa nínú wọn máa sọ́ọ̀gì tí mo dàbí ni pé tí ọmọ gbàgbọ́ tún gbọ́ ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ àkídà ó máa gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ kó máa kà nípa rẹ̀ ó máa gbọ́ ó máa kà ó máa gbọ́ ó máa kà yóò kàn ní kóòtù wà lẹ́yìn ọ̀gbà ó máa kà ní kóòtù ọ̀gbà yóò kàn ní pé òun ti fara bá àánú ní ẹ̀yìn ọ̀gbà lábẹ́ orúkọ torí pé ọ̀rọ̀ àkídà bíbà jẹ rẹ̀ bá fún ní pèsè níbẹ̀ o bíbà jẹ rẹ̀ ó yára àwọn àjẹnu tí wọ́n bá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kí lè rọ ọmọdé dáa àjẹnu wọn ti àbá àyíká ló kí alábòjú rẹ ní o àṣàbí mi àjẹnu tí wọ́n sọ̀rọ̀ fún pé ìgbà kan bẹ o lábẹ́ stẹ́ẹ̀pù ilé ìwé báyìí lápẹjú ilé o àfa kọ̀kọ́ gbàgbọ́ ó ti sọ lókè àgbẹ̀dọ̀ mi àgbẹ̀mí tó sọ mí tó sọ ẹ̀ ọba tó ọba lọ sí sùkúl yẹn lóòótọ́ ọba níbẹ̀ ọba bá ìgbà mẹ́ à ọkọ̀ òpè à ó ṣe yẹn ó tún pẹ́ ìgbà tó ṣẹlẹ̀ ó tún ṣe ó ṣe kíkà ó tún tẹ́ ó tún tẹ́sẹ̀ ó tún bá mẹ́ dẹ́gbẹ́ ìjọ tí ìyẹn bá sọ ọ lọ ṣé yóò dàgbà pé rọ ah yóò máa ẹ̀rọ yóò ní yóò wà lóṣù pé ah yóò máa tẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá mi lórí ah o ti sọ sí orí orí bẹ́ẹ̀ o àkàdà ànábì sallallahu alaihi wasallam ní àwọn àgbẹ̀bí tí ẹ ń gbọ́rọ̀ yìí tí ẹ bá gbọ́rọ̀ kan wọ́n fi irọ́ ọgọ́rùn-ún síbẹ̀ tó ń ti bẹ́ẹ̀ táwọn èèyàn bá tẹ́ bá ti wá ń gbọ́ ọ̀rọ̀ yẹn tó bá ti di pé ayọ̀kan ah, ní ọgọ́rùn-ún sẹ́ kan ní àtàwọn èèyàn sí síbi pé ah, èèyàn sọ̀rọ̀ ọgọ́rùn-ún ẹyọkan jẹ́ òótọ́ bẹ̀ kí ó rẹ̀ ìgbìmọ̀ ẹ̀yìn bẹ̀ kí n rẹ́sì ẹyọkan ní ọgọ́rùn bí ẹyọkan ṣe jẹ́ pé ẹyọkan ní ọgọ́rùn yẹn fàyò ọ̀rọ̀ dákẹ́yọ̀ wọ́n mọ̀ sọ wípé ara ọ̀ ó sọ fún wa báyìí pé kí ni o yóò rí báyìí yóò rí báyìí ìjọba yóò rí báyìí ìjọba àdáyíṣẹ́ kọ̀dùkọ́lù lánàá yà mọ̀ kádà wàkádà wàkádà wọn ò ní wo ibi tó kù sí ẹ̀ yóò bí ẹgbẹ́ sáré sọmọ ẹ̀ o ìyẹn ní túbọ̀ sí pé ìfisàdùlà àkúídà àìsà kí àkúídà bàjẹ́ mọ́yànlá ó rọrùn ó rọrùn àwọn afọ àti sí mọ̀tàbí sàn sọ pé yóò fi rọ ọgọ́rùn-ún sí tó ń mìíràn pé ọ̀rẹ́dì lọ́dọ̀ òfìsì náà tẹ́lẹ̀ nǹkan yẹn ìbò bá alágọ̀ yàní yóò kó rọ tó pọ̀ sí àmì olè tó ọ̀rẹ́dì àmì olè mọ́tò bẹ́ẹ̀ yóò sá ni o yóò kó irọ́ mọ́ òótọ́ ìdúgbò láti sẹ́mẹ̀ tẹ bá lọ sínú ọjà subhanallah àwọn tẹ máa ń rìnrìn nínú ọjà tẹ máa ń rìnrìn sáwọn èèyàn tẹ máa ń rìnrìn níláì yìí ẹ ṣe sa àlẹ pọ nínú ọjà gbági dára táwọn àṣùnà díẹ̀ níláì yìí ẹ má tajà láti omi náà gbọmọkànlá láàárọ̀ ọ̀la nǹkan báyìí ó sì ó lè ti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí o nígbà kan tí ìkan tó bá sọ tó bá ṣe kí o tó bá ṣe gbogbo lọ́sọ̀ ti pa fún àwọn òní tẹ́kí wọn ní orí tẹ̀lé mẹ́. a ó sọ bẹ́ẹ̀ ní ojú náà ó ní bẹ́ẹ̀ o ẹ wo bí ilẹ̀ tẹ̀ ṣe ń bọ̀ nàìjíríà àkàkọ̀ bá sọ pé ìgbìmọ̀ sọ pé ìbáyìí ní wọlé ìbáyìí ní wọlé over the years ní sẹ́dọ̀ ní nàìjíríà máa sọ ẹ̀ ok nísìn àwọn èèyàn sísan wọn sọkà èyí ṣe láìkì rọ́bà yìí àwọn olùsọ bẹ́ẹ̀ tó pé ẹ̀rọ kẹtọ́ bá ti ṣèṣì sọ bọ́ọ̀sì kíni akada bí ọ̀rọ̀ akídà ṣe gbẹlẹgẹ tó nìyẹn ibi táwọn táwọn sọ ní pé bá a ṣe wà tí akídà wa ta àrùn kúrẹ́ làáfíà yìí tọ́ ọ bá lọ gbọ́ ọ̀rọ̀ káàrin àti sáàkì ọ̀rọ̀ òpìdẹ́ tàbí ọ̀rọ̀ alágbègbà tọ́ ọ bá lọ tẹ́tí lọ ìjọ tí kan nínú ọ̀rọ̀ tó sọ bá fi lè ṣe déédéé kò ti wọ wàhálà àbúrò fẹ́yàwó kẹta àbí tí ó bímọ ẹlòmíì bí ọmọ tó dà ọmọ yìí orí ẹ lé gbogbo àti gbogbo bàbá àti gbogbo ká mo rẹ tó ti sọnù lórí ọmọ rẹ gbogbo bàbá tó o bá tẹ níbi níbi ẹ ti wọ wọn ní àwọn ọmọ kan bẹ tí a fẹ́ gbọ́ bùkátà lórí wọn èyí mọ find it difficult ẹ ti gbọrọ ẹ rí wọn ní àwọn ọmọ kan náà tí a fẹ́ gbọ́ bùkátà fẹ́ fẹ́ olé ẹ ti gbọ́ rí ìbámọ́ sọ bẹ́ẹ̀ pé ọmọ ìmọ̀ ibi tó ti kó ti borí ti ẹ̀wà kí làbí ń doro àìmọye ọkùnrin náà nínú àwọn mùsùlùmí tẹ́kù tó fẹ́ yàwó wọ̀n náà ilé ìkó mọ̀lẹ́ gẹ́rẹ́ ẹlòmíì kó lọlé pé a ah, ilé yẹn ni o ilé yẹn a ah. wọ́n sì sọ fún tẹ́lẹ̀ pé kó máa ok ìyóò tó jìnnà ẹlòmíì fa ìyàwó wọ́n sì sọ fún kó máa fa ìyàwó ó ń kọjá títẹ̀ kan náà ẹwọ́ fa ẹgbẹ́ ṣẹlẹ̀ owó kan ẹwọ́ ẹyẹ oṣù mọ́tò ọjà ni oríṣiríṣi kan ní ẹ ẹ ẹ bọ̀dá bọ̀dá ìwọ ní pé òun tọ́ba ìdúró tọ́ba ìsọ̀ kankan fún ọ kọ́nà kó yín mú sí lẹ́tà níjọ́ tí kẹ̀kẹ́ tọ́ba jọrú tó sọ ń bá ìṣẹ̀lẹ̀ kò ti dára náà wọ́n ní orí rẹ̀ ìsọ̀rí má fànàwó ọwọ́ afànàwó gbàdọ̀ fànàwó dán nǹkan bá ṣe ọmọ mọ̀ náà ti ga àgbọ̀n náà ti practical mo sọ fún yìí ọmọ èso ọmọ ẹgbẹ́ kìíní yà rẹ̀ ara ẹ̀mí náà ṣe àṣẹ pé mo kàn ló strong get tawhid so àkídà yàrá bàjẹ́ àdúsọ̀lá àṣàlá mi tó ń ti pé àwọn àjẹnú yìí wọ́n kò irọ́ tó pọ̀ síbi ọ̀rọ̀ tí wọ́n gbọ́ àwọn èèyàn ò sì ní rí rẹ̀ rí bẹ̀ so ilé ìjẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ nípa tàwọn ọ̀rọ̀ tó gbẹ̀rẹ̀gẹ̀ mẹ́rin ní gbègbè ṣètọ́nù tó bá fi lè rí gbègbè pé tákìlá ló ti bàjẹ́ àkìlá ló bàjẹ́ o kò sí ẹni kankan nínú wa tí wọ́n ti gbé àkìlá rẹ̀ sí stéèjì pé wọ́n ti gbé sínú kolúùn nǹkan kò lè ṣe kò sí o tó o bá rìn ní gbègbè tí àkìlá ló ṣe kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà mẹ́sàn-án sálámù àáfíà ẹlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì torí pé wọn ò dúró déédéé wọn ò rìn ní gbègbè rẹ̀ tọ́ba tọ́ba lọ́wọ́ àwọn òṣùwà mí ni ẹ o àwọn mí ni ẹ o wọ́n sì bàrà wọn náà bọ̀ torí pé ẹ̀mí yìí ẹ̀mí kan tí kò ní egun ní o tó báàbù yìí kí ló mọ̀ tí a máa fi bu wa tẹ̀pá sọ pé báàbù ìdátọ́mì ìkànnì sí ọ̀rọ̀ yìí báàbù yàtọ̀ àti sọ fún wa pé ẹ ọ̀rẹ́ wa gbogbo tá a fi sọ fún ọ̀pọ̀ nípa mọ́sẹ̀bọ mọ́sẹ̀bọ mọ́sẹ̀bọ ìtì máa ń mú yàn dúró nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni ìjìlá Allah subhanahu wa ta'ala jẹ́ kọ́ lọ́wọ́ tóbi lórí ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ àwọn màdákà ṣe kí ni o bí wọ́n ṣe gbé ọ tọ́lọ́ ṣe tóbi lórí ẹ̀mí wọn tọ́pẹ́ tó bá ti gbọ́ ọlọ́run báyìí òun wò lẹ́kọ̀ọ́ náà òun tẹ̀lé bàbá àṣẹ ọlọ́run sáwa náà tẹ̀lé bàbá àṣẹ ọlọ́run eré jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìmọ̀ jìnnà tẹfẹ́tẹfẹ́ sí gbogbo nǹkan tó bá fi lè jẹ́ ká gbòòrùn ètè ṣètọ́nù gbogbo tó wà lè bà kí dà wá jẹ́ káàpì lọ́bẹ̀ ló gbọ́ for instance nìsín ẹnìkankanlẹ̀ kásán ẹnìkankanlẹ̀ kò lẹ̀ ah, àbọ̀ ló ti rà àbà àbà ẹwà ẹwà ó sì rò pé bẹ́ẹ̀ ni ṣe rí àwọn tí wọ́n wò sẹ́ni pẹ́ẹ́lú gbọ́ tó fẹ́ sọ má lò í má ní pé kí ló wà mẹ́ jẹ́ ìgbọ́ ẹ̀mí ló fi ṣeré ni ìkóṣe ọ̀ ẹ̀jọ̀ sẹ́ bẹ́ẹ̀ láàrin ẹ̀ kò sẹ́ni tó wẹ̀ pé wọ́n lè sùn ọ́ kó jẹ́ àfa àwọn lè sùn ọ́ ilé yìí wọ́n kàn lè yà wọ́n lé pé ẹ̀jẹ̀ àwọn onílé la fẹ́ rí o tí o bá sì yọ ibi tó ti pé àwọn irú wọn ni wọ́n wulẹ̀ sílẹ̀kùn àbúrò gbọ́ ilé àbúrò ló ń ṣe èṣù tó bá fi lè gbé sí ọ tó bá fi lè dé tì rẹ̀ ẹyọ kan tó dé òótọ́ ń bẹ̀ lọ́gbà fún lè ṣe ìṣiṣẹ́ torí pé ẹyọ kan tó dé òótọ́ láàmú hàrà yóò ṣe tẹ̀gbọ́n owó ṣẹ̀ǹtẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba sọ ni àmàlẹ́kà ló ń sọ náà fi gbọ́ ẹyọ kan yóò ṣe ìlú ìrọ̀ ìrọ̀ tó pọ̀ yẹn ni ò ní ṣe ṣùgbọ́n ẹyọ kan tó wà fi lè ṣe ẹ̀mí ìlú padà sílẹ̀ fún wa mo mọ tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ti di ẹlẹ́bọ tàbàràbí wọn lè lọ́ọ́ gbẹ̀gbọ́ sórí ta ṣùgbọ́n lẹ́mìí wẹ́wẹ́ à àríkítí kan lọ́ọ́ pa àbúlágbájá nínú ẹ̀mí ẹ̀kọ́ gbalọ́lá torí pé o ti gbọ́ ṣáájú wípé ìjọba yóò ṣẹlẹ̀ àwọn alábẹ́gbá ti sọ sọ alábẹ́gbá tó wá sọ èrè ẹ̀yọ kẹ̀kọ́ wá rí bí alábẹ́gbá ṣe sọ yẹn gbogbo ìpẹ́ mọ̀ wọ́n sọ báyìí náà yóò rí bẹ́ẹ̀ òrírí ẹ̀ mọ́ o àbẹ́bí sọ náà ni pé tí wọ́n mọ̀ sọ ni pé ó ti sọ báyìí o èyí tó sọ ẹ kí èsì o ẹ̀ ó lè ní èyí tí ọ̀sẹ̀ gan bóyá dùn àlọ́pọ̀ àti sáà náà ló ṣe kí ni o ló ti yẹ ẹ̀tọ́ orí ìgbé pamọ́ sínú ọpọlọlá so nínú nǹkan ẹlẹ́kìn tábàtà jáde ní ìgbà ìlú wípé ká gbìyànjú ká máa sá gbogbo nǹkan tí ó bá lè gba àkídà wa jẹ ẹlẹ́ẹ̀kẹta nínú báàkù yìí tábàmúwa òun náà ni pé àwọn fún náàsì láì subhanahu wa ta'ala àwọn èèyàn tí wọ́n dán ọlọ́run ọba mọ̀ ju àṣàdùnwó fàzàhàn àwọn náà ni wọ́n máa ń bẹ̀rù ọlọ́run nípa ìyá máa ń mú wọn jù tó bá di bí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹni pé ẹni tó bá ti wúra rẹ̀ tó rí pé ọ̀rọ̀ ọlọ́run èé lapa lórí ẹ̀mí òun ó ti mọ̀ wípé tọ́ àjẹ́ pé ìmẹ́lẹ̀ òun ṣe kí ni o kò ní àlàáfíà ni ilé ìdí àwọn àlàyé tí a fàfẹ́ sí tọ́lọ̀ tóbi lọ́wọ́ ara ẹ̀wọ́ ẹ pé àwọn màláíkà àjẹ́ pẹ́lú wọ́n máa ń páyà wọ́n máa ń bẹ̀rù wọ́n máa ń wá ní fọ́lọ́ọ̀ba fọ́lọ́ọ̀ba ti fẹ́ sọ wá àsìkò ní bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúdó àti sàrà ọlọ́ọ̀ba pọ̀ ní pọ̀ jẹ́ pé òun náà ni ó padà lọ́pọ̀ wá sọ ọ̀rọ̀ yẹn fún àwọn màláyíkà yòókù níparí níbi ààyè àti àrífì ààyè máa ń bẹ̀ pé alukur'an kàlámù kur'an tí èèyàn fèrèfè ti gbọ́ báyìí torí pé àwọn kan nínú àwọn tí wọ́n ti sọ̀rọ̀ àwọn jàmíyà àwọn àwọn àṣàyọ̀ àwọn ń sọ yìí pé alukur'an ìbáàrọ̀ tó rà ń kàlà àbẹ̀dà ó lè kìí sọ̀rọ̀ ọlọ́run àdàpẹ̀ ọ̀rọ̀ níta kan àdàpẹ̀ kẹrin níta kan lè pé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n dàpẹ̀ láàlà tẹ̀wọ́n táwọn fẹ́ sọ ìtọ́fi sọ bẹ́ẹ̀ ni pé tẹ̀wọ́n gbogbo nǹkan tó ṣe bí yẹ kíá pé ọlọ́run ọ̀run kẹsí láàlá fún wọn wá ní kí bùrẹ́dà lè sàrà ìmọ̀ lọ́ọ̀bì láàlá fún lọ́ọ̀lọ́ ka kùránì bẹ́ẹ̀ kùránì tó kọ́ bẹ́ẹ̀ òde wà ká fún àdánì sàlàsàlà ọlọ́run máa sọ ìbúrò ṣe kí yóò gbọ́ yóò wá ṣe kí yóò wá gbé wáyé ilẹ̀ wá bá àdánì sàlàsàlà tẹ̀gẹ́ ìṣẹ̀fẹ́ àdánì méjèèjì ìyàtọ̀ fẹ́ àdánì tó wá sọ́wọ́ àdàbí ara o ọlọ́run ń sọ òun gbọ́ ìwà ìwà àdàbí sọ̀tà kéde ẹsẹ̀ yẹn nìkan Allah subhanahu wa ta'ala yatakallamu mata sha'a kayfa sha'a nínú ọlọ́run ọba ó ti sọ̀rọ̀ sẹ́yìn ó ti sọ̀rọ̀ lọ́wọ́ ọba tí bẹ́ẹ̀ sọ̀rọ̀ subhanahu wa ta'ala so ìròyìn alkalam sífàtò kalam nínú ìròyìn Allah subhanahu wa ta'ala tẹ́lifí wọ́n ṣe ní àsìkò tó bá wù gbogbo àtọ́lọ́pàá tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àbàdàkà àwọn ọmọ olùdẹ̀ wọ́n forí kalẹ̀ fún ọlọ́run ọba wọ́n da ẹyẹ wọn gbólẹ̀ tí ẹ̀rọ bá wọn tí wọ́n fi tóbi ọlọ́run ọba tí wọ́n fi hàn. ìbúlá ayé sara lọ wà gbé orí sókè látòrí mẹ́lẹ̀ pé àwọn àjẹ̀dó ẹ̀dá tó pọ̀ nínú ọ̀hún abẹ́ẹ̀kẹ́sì wọ́n pọ̀ ní àwọn àjẹ̀dó tẹ̀wọ̀n wọ́n pọ̀ nínú àpẹẹrẹ púpọ̀ wọn ni pé gbígbéra ọmọ ògùn káyọ̀ kẹ́ onítẹ́ sáyìn òkà àti ọlámìlá kan òun láwọn tiẹ̀ tó wúlò ti ìbàdàn tó ti kírè oríṣi tó ẹ wá ìgbà bí alábìlá tó wà lórí ayé gbogbo ayé sáyìn bọ̀ lórí ayé káyìn bọ̀ lórí ayé ẹ wá wọlé wọn tí wọn kò ra òkúta tó ní sọ́nà ẹ yọ ọ̀sẹ̀ lọ́sẹ̀ sísẹ́ fẹ́lẹ́ ẹ bẹ́ẹ̀ sàn tó oníkálùkù ló ní kọ́ sọ́ba tiẹ̀ tọ́lọ́ba gbé ọ̀rọ̀ wá láti sọ̀rọ̀ tó alágbègbè àwọn ní sọ̀rọ̀ kan àbíkẹ́ rí ṣéṣìṣì òótọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ká máa fúnlẹ̀ ìlẹ̀ ọ̀tọ̀ rẹ̀ nígbà ń sọ fún yín kọ́ ni pé kò ní sóòótọ́ sí ìjọba. òótọ́ wà lọ́wọ́ sí òótọ́ yẹn náà kọ́ ìtìlá ọlọ́fẹ́ ṣe kí. tó sọ ọ́ òótọ́ ti bẹ́ẹ̀ ọlọ́fẹ́ ṣe kí ni ọlọ́fẹ́ ṣe bẹ́ẹ̀ ó níjọ ní kiri kan wọ́n sọ pé ẹnìkan ẹnìkan báyìí ni wọ́n máa wọlé ẹni sì wọlé lọ́tọ̀ ẹ̀ ó sọ bẹ́ẹ̀. orí bẹ́ẹ̀ gbọ́gbọ́ ló ṣe kí lóun èyí tó tó nǹkan mẹ́ ló ṣe. tó o wá bó o ṣe fẹ́mi rẹ̀ kà tó o fi ní tẹ̀lé yọ lé ní àwọn nǹkan tí Islam tó fẹ́ wá fi dáàbò bo kí ní àwọn wípé gbogbo tí wọ́n pè ní aburú fún wa kì í ṣe pé kò ní sí dáadáa nínú rẹ̀ ṣùgbọ́n dáadáa yóò kéré yìí ọkùnrin kan dáa fún nínú islam dáadáa ni wàá mẹ́kọ̀ọ́ tí dáadáa yẹn ó kéré ẹ̀sán ló dọ̀ka yẹn kọ́lù ọ̀lùmọ̀ ṣe fún fèhìnà ìtumọ̀ kẹbíir ọmọ náà fi wáyé tó lọ́wọ́ akbar ní ìgbà tó ẹsẹ̀ ẹbẹ̀ ó pọ̀ ju àǹfààní ibẹ̀ lọ ẹmu náà ẹmu dẹ́ mo ó sẹ́mbà ó lè mọ sẹ́mbà lóòótọ́ ó lè pé àrà tó a sọ pé rìsẹ́mbà ṣùgbọ́n ìsìlámù sọ pé àrà nítorí pé a mú tó ṣe kí ni o tọrọ mọ ọ̀pọ̀ ní lára wọn. tó gbọ́dọ̀ pé ọ̀nà yìí òun ni ọ̀nà tí sheikh muhammed ibn abu ahmed ọ̀gbọ̀n ta'ala ilé ìtẹ́fẹ́ kan mọ̀ sí ní báàbù ìkan tó mọ̀ tẹ̀síwájú níbi àwọn àbúwábù tawhid tí wọ́n bá wọ̀ wípé ẹ̀ ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid yìí kìí ṣe dé ẹ̀mọ́ lọ ilé ìjọsìn àwọn kìkìrì lẹ́gbẹ̀ẹ́ ilé yìí ẹ má ṣọ́ra wọn aláwọ̀ tó máa ń dẹ́nì nítòsí ilé yìí ẹ má ṣọ́ra gan o ẹ̀dẹ̀ pẹ́ sí àtàwọn kẹ̀dẹ̀ mẹ́fà àwọn ọmọ yín mọ́ ìwọ́n tó bá sì ti nílé mbẹ́ mẹ́kọ̀ọ́ lé sí tòsí ibẹ̀ torí àwọn kẹ̀mí tẹ̀ máa ń sọ yóò bá àkídà rẹ jẹ́ yóò bá àkídà rẹ jẹ́ pé wọ́n sọ kẹ́mi gbọ́tẹ́ báyìí níbi ẹ̀rẹ́ ẹ̀ ẹ̀tọ́ ní báyà láti jẹ tó ká mọ́ sílẹ̀kùn fún aburú eléyìí ṣe ìtọ́ eléyìí tí ó máa ń pọ́ká ní àwùjọ abẹ́lẹ́ ọ̀pá subhanahu wa ta'ala ó fún wa ní àgbọ́yé ìwọ̀nba eléyìí tí a lè sọ yìí fọlọ́n ọba kó pe ó jẹ́ kíta òfin ìdíwá fọlọ́n ọba kó jẹ́ kó rí rẹ̀ ó sì là wá níbi ètò ìṣẹ̀tọ́ àti àwọn ọkọ̀ rẹ̀ kọjá ká ní òdodo a sì rí irọ́ àlùdí irọ́ àlùdí rẹ̀ sí وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته.